Welcome to Marshall Najis TV. I am welcoming you back to my channel. If you are new, please can you subscribe and press the notification bell so that whenever I post a gist, you can receive it. Thank you you. Good evening, my people. How are you doing? Happy weekend to you. This is your girl Moshala Gist TV. I'm coming back to Gist you to tell you what is going on. Please, if you are new on my channel, go to the notification bell and press it so that whenever I post a gist, you can get it. And share, subscribe, and like. And all my old subscribers, I say thank you. for watching my videos. I really appreciate you. God bless you all. Share and like. Yeah, um, mo padà wá láti wá sọ the latest uh, gist tó ń ṣẹlẹ̀ fún yín. <laughs> um, Sisi wa, ẹ ṣáà mọ̀ Sisi wa. Eh-hen. Sisi wa, ó dàbí ẹni pé wọ́n ní pé Queen Naomi ní event kan tán fẹ́ lọ. So, but wọ́n lè lọ, wọ́n wá ní kí Bobby wọ̀ kí mọ́mì wọn lọ sí ìfẹ́ǹtì ẹ̀ kí wọ́n lọ represent àwọn wọ́n ní ìgbà tí wọ́n dé wọ́n ní wọ́n dẹ̀ ní láti mìtì olórí Rónkẹ́ because wọ́n jọ fẹ́ discuss nípa welcoming party tó fẹ́ ṣe fún Queen Naomi wọ́n nígbà tí wọ́n dé palace ìyẹn mọ́mì Queen Naomi o wọ́n nígbà tí mọ́mì wọ́n dé palace wọ́n ní bí Mariam ṣe wá síbi tí wọ́n ti ń discuss nìyẹn tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi wọ́n ní bí mọ́mì Queen Naomi ṣe fọ́ Mariam létí nìyẹn because ọ̀rọ̀ tó sọ ó ń ta bá màmá yẹn wọ́n ní bí màmá yẹn ṣe dìde tán fọ́ wọn tán fọ́ Mariam létí nìyẹn tí wọ́n wá sọ fún Mariam pé kò lè ever dàbí ọmọ àwọn pé because wọ́n ní ó ń sọ pé ẹ̀ Queen Naomi gba ọkọ òun ipe ṣe bó ti lọ tẹ́lẹ̀ kí ló padà wá kí ló kí ló dé tó padà wá sí palace fún ipe oró ríró ń kẹ́ hypocrisy ni oró ríró ń kẹ́ pé kí ló dé tó ń ṣekú tó ń ṣẹyẹ ipe kí ló dé tí ò lè sọ fún Queen Naomi pé kò lè padà wá sí palace ẹ ṣàmọ bí Mariam ṣe máa ń bínú wọn ní bó ṣe bẹ̀rẹ̀ sí rojọ́ nìyẹn pé ẹ kò sẹ́ni tó lè gbọ́kọ òun kò sẹ́ni tó lè dárín òun àti kábíyèsí rú wọn ní bí màmá yẹn ṣe sọ fún nìyẹn pé art kábíyèsí wípé ọmọ àwọn ló ní art kábíyèsí pé kò sí nǹkan tó lè ṣe wípé gbogbo bó ṣe ń bà everybody jẹ́ ní palace tó fẹ́ destroy um, ilé Ifẹ̀ àti palace kábíyèsí pé ọlọ́run ò ní fún un ṣe so wọ́n ní bí màmá yẹn ṣàṣe wọ́n ní bí wàhálà ṣàṣe bẹ̀rẹ̀ nìyẹn wípé àwọn pé ó fẹ́ rí ó fẹ́ gbá màmá yẹn létí padà pé bí wọ́n ṣe àwọn security ṣe hold ẹ̀ nìyẹn ṣé ẹ mọ̀ nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ṣé ẹ rí Mariam yìí kò lè change o ṣé ẹ mọ̀ pé mò ń sọ fún yín pé bó ṣe ń padà tó lọ ń bẹ Queen Naomi ó ní nǹkan burúkú tó fẹ́ ṣe ó kí ẹ wo ìgbà tó jáde ní ìsìn tó ń ba àwọn ìyálájẹ jẹ́ tá à ń sọ pé àmọ́ bóyá ṣe àmọ́ bóyá ṣe tó ní pé wọ́n mú bàtà ṣó ti yẹ yín pé wọ́n mú bàtà queen naomi ipe ìyálájé àti àwọn ẹ̀gbọ́n kábíyèsí pé wọ́n mú bàtà queen naomi àti kábíyèsí pé wọ́n lọ ṣoògùn láti da àárín wọn rú ṣó ti yé yín ṣe pé ó ní everybody ló máa bring down ní palace yẹn wọ́n ló ṣe à ń dárúkọ everybody ah orúkọ tó dá pọ̀ gan o a máa máa mú wá díẹ̀díẹ̀ ni wọ́n ló ń dárúkọ everybody gbogbo àwọn tó wà ní palace tó close mọ́ kábíyèsí ṣẹ́rí ọ̀rọ̀ yìí kò tí ì níyanjú mi ò lè sọ pé pàtó nǹkan tó máa ṣẹlẹ̀ ni ṣùgbọ́n gist ti tèní ètò ṣẹlẹ̀ lẹ́ni ni mo mú wa fún yín kí ọlọ́run kó bá wa yanjú ẹ̀ o Mariam wà desperate o Mariam ó wà very very desperate and ṣé mo the way bó ṣe ń ba orúkọ ìyá alájẹ jẹ́ tó ń borúkọ àwọn ẹ̀gbọ́n kábíyèsí mẹ́tẹ̀ẹ̀ta jẹ́ there is more to this story àti ìrídìí ọ̀rọ̀ yìí but bàbá ṣe ń get bàbá ṣe ń get information a máa máa wá a máa máa wá sọ fún yín because bá a ṣe wà yìí a lè sọ pé ibi báyìí ni ọ̀rọ̀ yìí máa já sí a lè sọ pé ibi báyìí ni ọ̀rọ̀ yìí máa já sí and kábíyèsí gan ń gbègbèsẹ̀ wọ́n ń ṣe investigation lọ́wọ́ so bí ọ̀rọ̀ yẹn bá ṣe ibi tó bá já sí. Si, a máa jẹ́ kẹ́ ẹ mọ̀ because a lè sọ pé ibi báyìí lọ́rọ̀ yìí máa já sí because nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn tí ọ̀rọ̀ yìí ta bá náà àwọn náà wọ́n máa bẹ̀rẹ̀ sí jáde láti sọ nǹkan tó ṣẹlẹ̀ ṣó ti yé yín bọ̀ṣẹ́rí Mariam Miriam wà very very desperate èmi ò mọ̀ bóyá kábíyèsí nìkan lọkùnrin ni o I don't know mi ì mọ̀ bóyá tí ò bá fẹ́ kábíyèsí kò lè kò mi ni o I don't know but she is very very desperate desperation yẹn ti pọ̀ jù kí ló dé ìwọ nìkan ni kí ló ṣẹlẹ̀ ah anyway ọlọ́run á kó wa yọ o ètà tún ní ká sọ lé ètà tún gbọ́ lé níta ní ká wá fún yín nìyẹn o. Ọlọ́run á jí wa re o ní agbára Ọlọ́run. So good night everyone and I said subscribe, like and share. God bless you all.